wáyé ọkùn ní àǹfààní máa tó ìrẹsì tó ti ilẹ̀ ẹgbẹ́ ṣe pàtàkì lọ orúkọ ọlọ́run ó fún oníkálukú ní fún rẹ̀ ẹlú bàbá ọlọ́run sọ̀rọ̀ ogun tó ti sẹ́yìn nípa tó nípa ọlọ́run tí lẹ́ka kò dúró láà àlà ọlọ́run ilé yìí o àlà tó yàn gbọ́dọ̀ kọjá rẹ̀ lọ́wọ́ tó ń fi òrí la ní lẹ́nu wọn tó fẹ́ pé yẹn ìsìláàmù ṣe déédé lórí ẹ̀ ìjẹ́kẹ́lódé obìnrin òtótọ́ ọkùnrin bẹ́ẹ̀ ni obìnrin àtọkùnrin déédé lé ẹ̀ka máa ń dúró ẹ̀ pé pàtàkì ìsìláàmù yẹn fún ìsìláàmù ṣe àwọn ìdíje. àwọn ọ̀tẹ́ẹ̀sì àánú máa tọrọ. ẹgbẹ́ nínú ẹranko làwọn wù ẹni ọ̀nà àwọn àpò ẹni ó lọ gbogbo rẹ̀ lọ ọ̀nà tó bá wọn lọ́gbọ̀n tó tó tó ní ogún àwọn ajá ajá àwọn ọmọ tó ṣe gbogbo ogún ogún lọ fún yóò lajú ẹ̀ tó tó dé. láàmú ló gbé ìgbà tó tọ́ ọ́sẹ̀ nígbà tó ń sọ. ọlọ́run sọ pé kí ni káfọ́ yóò fi la àdáwọ́dá lóde ọmọ yóò fẹ́ ńlá ọ̀rọ̀ fún ìlà tó bá tẹ̀ ní ìfún ọlọ́run lọ́rọ̀ tó ti ń bẹ̀. ìgbésẹ̀lẹ̀ ìjà náà dé ẹgbẹ̀rún ìlú ìtàkùn àlà àrùn ọ̀rọ̀ ìlú ọlọ́run ní ẹni tó bá tẹ̀ lórí ìjọba ìjọba tó kúrò ní yàrá òṣèlú tí ó lò ní ìdíjú mélòó ní ẹni ìdíjú márùn-ún ẹni ìdíjú láti ìdíjú kẹ́ẹ̀mẹ́ ń gbẹ̀gẹ̀ jà báwa fẹ́ sẹ́yìn tí eléyìí kò tó àwọn ẹgbẹ́ tó gbélé ní ìdíjalẹ̀ ẹ̀yìn ẹgbẹ́ tó ìgbẹ́ ìgbẹ́ ẹgbẹ́ tó jalẹ̀. nígbà tó yẹ kí n lọ sán àti ẹtí tó lọ mẹ́jọ ẹni ìkẹlẹ̀ mẹ́jọ jà. ìgbà mi ìrìn ọmọ ta kò dí di ẹni ní ẹni kan òkú ma nínú wọn ẹni kò dìbò. ìgbà mi ìrìn ọmọ orílẹ̀ èdè sábà wọn yóò tó tó fi wọn ní jàǹbá lè lọ. Thank you ọlọ́run tó bá lọ kó tá a dé ilé yìí ọdún náà tó bá ń lọ fún àlá wọn. láwọn ọ̀sẹ̀ tá a fún un ní bẹ́ẹ̀ ní ìlú ìlú ìlú ìlú àwọn ní àwọn ogún ogún tí wọn lè jí ogún tó níye ẹ̀nà àgbẹ̀rẹ̀ kẹlẹ̀ bá kú níye àtọ̀tọ̀ sí èdè kejì ìlànà èdè kejì àti ọmọ tó ní ìbá ẹni bẹ́yẹ ní ẹ̀bá fọ́tò ní ẹ̀bá ẹwà ìwé tó ṣe ìlànà èdè pàlọ́ alẹ́ pàlọ́ nínú ọmọ tó ní ní àmì áàp àwọn àtàlẹ̀ jẹ́ áàp ọmọ tó ti bá ẹgbẹ́ yẹn ti ní yẹra áàp. bákan náà ní àwọn gbọ́dọ̀ ń lọ pọ̀ ní náà ní ìlú. bákan náà wọn bá ṣe ìdìbò. الثلثان ثلث الثلث láàtọ̀ àmì àti àdọ́lá ẹ̀ẹ́dà ìlú ẹ̀yìn tuntun adẹ́sọ̀ fún Àkókò ló ti wà lókè àbùmọ́ Ayé bá ní ọkùnrin náà bá lè tó kan áà láti kọ́ sẹ́yìn tí wọ́n ń kárí. Afẹ́ ẹni tó sọ̀rọ̀ wa nínú ẹ̀fẹ́ lè jẹ́ áàpù ọ̀gbọ́n òun ni ọmọ obìnrin tí kò bá pẹ̀lú májẹ̀mọ́ pẹ̀lú pẹ̀lú ọmọ obìnrin tó wọ̀ nìkan tó ọmọ òun.

síyàwó rẹ̀ ní kí o bá bí o tí o bá bí o tó ẹ tí o bá bí o kọ ẹgbẹ́ lọ sí o bá bí o kọ ọ̀rọ̀ yẹn o pé tí o bá bí o kọ ara torí o lè má bí o kọ o tó ti ma jí òsì kájọ ẹ̀ ìyẹn tó bí ẹ̀rọ bá kú tí o bí ma rárá ọkọ tí o bí ma rárá ọkọ ni àbí fún ẹlòmíràn tó kí ni ọdún pẹ̀lú ẹgbà nínú ọdún ìyàwó rẹ̀. nínú ọdún méjì á ní ipa mi. Òun ni ọmọ ọmọ òkú ló ń bèrè ẹ̀ka àwọn ọmọ ọmọ olùkọ́ ẹ̀ka ìlú àti àdúgbò ọmọ ọmọ ògbólógbòó ìyẹn pé tí bàbá rẹ̀ jẹ́ ọmọ ògbólógbòó pẹ̀lú mọ́jẹ̀mú ní kí gbogbo mọ́ ní ọmọ ìtẹ̀kẹ́ ráyé. Ẹgbẹ́ àbá bàbá rẹ̀ ló kú àbí àbí ìyá bàbá rẹ̀ oúnjẹ ọmọ ọmọ gbogbo mọ́ ní ọmọ ìtẹ̀kẹ́ ráyé. Bákan náà wọ́n ti jọ ọmọ ọmọ yẹn tó jẹ́ pé òun ìtẹ̀kẹ́ tó ní ọmọ ọmọ ọmọ. a ní kó fún ọ lọ́nà ọ̀kan láyé ọmọ tí wọ́n mú kó gbọ́dọ̀ ló tó kalẹ̀ á gbé pé ní ìwé ọ̀pọ̀ tó fi ṣe kí ni wọ́n ti ọmọ ọmọ afọ̀n ọmọ ìyàwó lóbìnrin tó jọ ọmọ ìyàwó máa ń bàbá pẹ̀lú mọ́jẹ̀mú mẹ́rin tábìlẹ̀ ìdílé mọ́jẹ̀ mi sí mẹ́ta pẹ̀lú mọ́jẹ̀mú mi sí òkú tó jọ ọmọ ìyá rẹ̀ ó máa ní ọmọ ìjẹ̀kọ́ ọkùnrin àbúrò ìkọlọ́mọ bàbá ní kọlọ́mọ náà kò tún ní ọmọ ọgbọ́n táwọn tó ọmọ ìyókù ọmọ ẹ̀yẹ fún ọmọ yóò fún lóbi ẹni tó ní bí ẹ̀kọ́ dáhùn ló bàbá nínú o bàbá kúrò o bẹ́ẹ̀ ló dọ́mọ yọ bàbá tó kú ọmọ ya rẹ̀ tó kú yẹn kò lọ́mọ kò lọ́mọ mọ́ bákan náà tó ní kí kò ní bàbá kò ní bàbá bàbá bákan náà ọmọ ìyá rẹ̀ lóbi tó tó kú yìí náà tó wá jó òye kan tó tó fún ẹ̀kọ́ mélòó onìkanáà lọ́mọ ìyá rẹ̀ ọmọ ìyá rẹ̀ dé kí ni ó yẹ lẹ́nu ẹ ẹ tọrọ bákan náà ẹ tí mo jẹ áàpù ìwé ní ọmọ bàbá lónìí tá bàbá ló pa wá pọ̀ pẹ̀lú gbogbo àwọn mi tá a fọ́n ọmọ yàrá báyìí ó tẹ̀lé bákan náà kó kókó mọ́ ẹni kejì ọmọ ẹ̀yà ọmọ bàbá ojú rẹ̀ ti ń lọ ọmọ ẹ̀yà ọmọ bàbá ọmọ ẹ̀yà ọmọ bàbá yìí ti ń lọ àwọn báwọn ẹ̀yà ti ń lọ bàbá yìí bàbá. eléyìí ni àwọn ará mi tó ń lọ ìgbàlè sí ilé ìgbà. bákan náà kó kó àwòrán bọ̀ wọn lọ bá kọ́ àwé ẹni kéjọ wọn lọ bá kọ́ ẹni pé táwọn tó tó bẹ́ẹ̀ ni kí lè kó dáa òun náà ni èèyàn méjì ẹni alákọ̀ọ́kọ́ ní ọkọ ẹ bá ti sọ̀rọ̀ ọkọ lẹ́ẹ̀kan tó lè fi áàbò nígbà tí ìyàwó rẹ̀ bá dé gbogbo ìgbẹ́ ilé ìyàwó ẹ̀ bá lọ́mọ ọ̀nà bá pọ̀ lóde ìyàwó ẹ̀ bá lọ́mọ lóde ẹjọ́ tó lè jẹ́ wá ní ọba pọ̀ ní ìyàwó nígbà tí ọkọ rẹ̀ bá lọ́mọ ní òní òfin wọn fún àbí ikọ̀ tó ti fẹ́yàwó ẹgbẹ́ ní òtún mọ ọkọ̀ ni ò sá lọ́mọ rárá lábọ́dọ̀ obìnrin àti lábọ́dọ̀ ẹ̀mí kí ló mú ìyàwó yẹn. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ méjì àti mẹ́ta ní kọ́ àníkọ́ni mọ́tò káà ní àtúntò yẹn ní ọ̀nà ọ̀rọ̀ àtúntò kẹta àtúntò kẹrin ẹgbẹ́ wọn ní ọ̀nà mẹ́rin ogún ìyàwó kẹrin náà ní ìjọba ẹ̀

ìran èèyàn kan ni wọ́n jẹ tó mú òun náà ni ìyàwó àti ká ní àwọn ìyàwó nígbà kọ̀ọ̀kan wọn bá ní ọmọ láyé àdóní wọ́n jẹ wà lọ́wọ́ pọ̀ wọ́n lọ́wọ́ ayé wọn bákan náà àtọ̀lọ́sáà ti sọ́dà yìí wọ́n lọ jẹ tuntun dada ọdún tí mẹ́ta dá kó dání tuntun. Bíbélì lèèyàn ti ká fẹ́ẹ́ ṣe ẹ̀sìn ogún ẹ̀yàn mẹ́lọ mẹ́ta ni mo bá wọn ṣe ìrìnàjò ogún bá mi tọ́kọ dá. Náà tọ́lá ní àwọn ọ̀dẹ tó kọ́ alákọ̀ọ́kọ́ ọ̀nà ẹ̀mí ọmọ obìnrin òkú tó ti jẹyọ ọ̀kan lọ. pẹ́pẹ́ ọ̀kan lábọ̀ rẹ̀ ọmọ obìnrin òkú yóò tọ́kọ̀rẹ́ láàrin wọn ní obìnrin nìkan pẹ́lẹ́ ọ̀kan lọ. Bẹ́ẹ̀ bá ọmọ obìnrin mẹ́ta àbẹ́jì náà kò sọ́ọ̀bù ọmọ ẹ̀wọ̀n wọn. Ní lè jẹ́ ní ọmọ ọmọ òkú pé pé bàbá wọn ní ọmọ òkú ọmọ pẹ̀lú mọ́jẹ̀mú kí òkú tó kú mọ́ ní ọmọ ara wọn tó lọ àtàwọn ọmọ lọ́wọ́ lórí ẹ̀yìn nìkan. pẹ̀lú ẹgbẹ́ láti ilé ìlọ ìjẹ́ ìtọ́. iná ìtọ́kùnrin jẹ́ ní ọmọ ẹ̀yà ọmọ bàbá òkú lóbìnrin tí wọ́n jẹ́ yọ ọ̀gá lọ. pẹ̀lú mọ́jẹ̀mú ó yẹ kó fẹ́ gbogbo wọn bákan náà kí òkú mọ́ ní bàbá ọmọ ní ọmọ àbí ọmọ ọmọ káàmọ̀ yá ni jẹ́ àtàn obìnrin yìí láǹfààní ọmọ bàbá òṣèlóbìnrin pẹ̀lú mọ́jà tó dáa kápọ́ kan yá wọn àbá ìlú níjẹ̀ sáwọn náà pẹ̀lú mọ́jà tó dáa kápọ́ kan pé ó mọ̀ sí ọmọ ẹ̀yà wọn àbá pé àwọn àbá nìkan náà ni wọ́n wà sórí ìdókòwò Bàbá tó lè jẹ́ pé tọ́ọ̀dù ní àwòláàdì ìlú àwọn ọmọ ìyá sí ìyá bí títí kan iye kan àbí iye kan ẹ̀rọ tó ní ètò ẹni tí ìyá jọ pàmò sọ̀rọ̀ obìnrin kan tó máa dúró sáàtì fún fún ẹ̀ ọ̀pá àbúrò àdúgbò mi. Àwọn ọmọ tó ní sọ́nà méjèèjì sí ni wọ́n ọmọ ìyá ni wọ́n fún ẹ̀ ọmọ bàbá ìyè ìta. Náà pẹ̀lú bọ́dí ẹ̀mú tí wọ́n ju ẹ̀yọ̀ ọ̀gá lọ. Pẹ̀lú bọ́dí ẹ̀mú bí ni kí òkú mọ́ ní bàbá àbí bàbá bàbá pé ibi ẹ̀ka tó lè jogún pé ọmọ ìyá àwọn ilé àwọn tí wọ́n ga fún ọmọ ìyá àwọn ọ̀rọ̀ rẹ̀ tó bá ti ní bàbá ẹ̀rọ àgbà. Bákan náà kó mọ́ lè fi kó mọ́ lọ máa láyé ọkùnrin ni wọ́n rà fún mẹ́rin. Tọ́mọ ìyá rẹ̀ bá ti ní wọn sọ̀rọ̀ iye kan ò ní jogún. Tọ́mọ ìyá rẹ̀ yẹn bá tó tó ní bàbá láyé tó ti bàbá ní àyè àbá iye kan ò ní jogún àwọn ọkùnrin kan tó ń fún mi kẹ́ ń pé ẹni tó bá ti tó fún mi àtọ ọkùnrin àti obìnrin ooru déédéé lọ́wọ́ ooru ẹ̀ nígbà tí mo fi èsì sí ọkùnrin àti obìnrin ooru. Ó yà sí ìlú ọmọ. Lẹ́yìn náà lọ́wọ́ lọ àfúrúsì one two Nínú ọ̀sán òní ìyá òun èèyàn kú tí ó fi ìyá rẹ̀ sáyé ìgbàlejò wọn lọ sí pẹ̀lú májèmú méjì ọmọ rẹ̀ tó kún ẹ̀ mọ́ ní ọmọ láyé ó sì má lọ pọ̀ mọ́ ní. májèmú kejì ni pé ó máa ń ní ọmọ ìyá tó ju ẹyọ kan lọ ẹgbẹ́ bó ṣe fún àwọn ọmọ ìyá tó ti lẹ̀ ọ̀kan lọ ìyá àwọn àjẹjẹ́ àtọ́jú àbí ẹni yẹn fi ọmọ ẹlẹ yóò jẹ ọmọ. àwa ni àásọ̀tìlà ẹsẹ̀mẹsẹ̀jì kan ibi tuntun ọ̀dùn yẹn àásọ̀tìlà ìṣèjì kan wọn bẹ ogún àwọn ọmọ ìyá òṣèlú ọyẹ kan òṣèlú ibi tí yẹ kan wà rí iye kan tí wọ́n tó dẹ̀ kan wọ́n lọ́ba tó ń tó tó tó tó wọ́n lọ́ba tó tó nípa ní ọmọ tí náà yá bí níbi kan lẹ́dùn ẹyọ kan lọ lájọ wọn lọ́ba tó tó yọ àbúrò ìlú àbọ̀. ọwọ́ ní mọ́tẹ́lẹ̀ fún abáńtẹ́lẹ̀ àlejò ìyá lẹ́yìn níbi tí ìyá ká ní ọjọ́ wọn lọ́ba lórí ó lè di kúrò tó lè bá tó àbọ̀ tó lórí ìyá lẹ́yìn ẹgbẹ́ anájẹ wa ń wá tó kókó sílẹ̀ ìyá àti àwọn ìyè náà tí a bí bí ọkùn èdè ọkùn túdú tàbí ìdúdúkọ arúgbọ ẹnìkan tí a tún ní bàbá òkú ẹgbẹ́ àjọ àbálá pẹ̀lú bàbá òkú nígbà tó mọ ara rẹ̀ bá kú tó mọ rẹ̀ yẹn ló mọ láyé àlọ́ mọ ọmọ bàbá yẹn wá lọ́la sí ẹlẹ́ẹ̀kejì náà ni ìyá òkú ìyá tó nígbà tí ọmọ rẹ̀ tó kó bá ní ọmọ láyé àbọ̀ àdúgbò lọ́dọ̀ tó ní àwọn ọmọ ìyá bẹ́ẹ̀ ju ẹ̀yọ̀ ìgbà bẹ́ẹ̀ ni bàbá bàbá bàbá kíláàsì bàbá bàbá tọ́lá ìjà wọn lọ sí nígbà tí òkú bá kú tọ́mọ rẹ̀ kú tí ní ẹ́ tí ò lọ lọ sí. bá láwọn ọmọ ẹ̀ ń tọ́ sí ìlú bákan náà àwọn ìyá ìyá ìyá ìyá nígbà tó kú bá kú tí ò bá sí ìyá ọ̀gbọ́n wa bọ̀rọ̀ ìyá ìyá àwọn nígbà ìyá rẹ̀ pẹ́ sí méjì bóyá ìyá ìyá rẹ̀ pẹ́ kọ́lá nígbà tó ń lè ṣe ní mẹ́ta bóyá ìyá ìyá rẹ̀ pẹ́ ó lè jẹ́ ìyá tó bí ìyá òkú àbí ìyá tó bí bàbá òkú kí ọmọ nígbà tí wọ́n wà láyé papọ̀ fún wa ní ìṣẹ̀lẹ̀ láti fún un. Àwọn àkọ́kọ́ jẹ́ wọn tó fi ọmọ obìnrin ọmọ ọmọ òkú lóbìnrin nígbà wo nígbà tó ti bá dọ́gbọ́n obìnrin ẹyọ ṣàtúntò kíra lóbìnrin ẹ̀kọ́ méje. Àwọn tó wá tó wá jẹ́ àpò ọmọ ọmọ tó bẹ̀rẹ̀ ní wàá jẹ́ kó lè wàá jẹ́ ìṣòṣọ́ọ̀sì papọ̀. wọ́n bá ń kọ́ obìnrin òṣùpá tó kéré ní wàá jẹ́ ìṣòṣọ́ọ̀sì lè dọ́dọ̀ ọmọ obìnrin àbí mọ́tàlá pásítọ̀ ní àlùwárà tó sàáyé àbọ̀rọ̀ lórí ilẹ̀ ìkọ́ sára lọ. bẹ́ẹ̀ náà ti jẹ́ wá sí tó ní ọmọ ìyá ọmọ bàbá òkú lóbìnrin nígbà tá a bá rẹ àwọn ẹ̀yà rẹ̀ tó ń bí ọmọ yìí ó fọwọ́ bẹ̀rẹ̀ ọ̀pẹ tó ń jẹ́ àwọn àpò ọmọ bàbá tó bẹ̀rẹ̀ ilé wọn wà ní ìpínlẹ̀ tó ń bá náà tó jẹ́ wọn wà tó iye kan bí àdúgbò kan bẹ́yọ̀ ọ̀pẹ péré ẹ̀ka ẹ̀ka bá bẹ̀rẹ̀ ọ̀pẹ lọ́wọ́ lẹ́nu wa lọ́wọ́ ẹ̀ka iye kan ẹ̀yọ̀ ọ̀pẹ ọ̀rọ̀ ọ̀gbìn ẹlẹ́ni àwọn àlàyé ìgbésẹ̀ náà káàkiri dáwọ̀ káàkiri dáwọ̀ ara wa. àwọn èèyàn bá tó ogún wọn. Ọba ní ẹ̀ẹ́dẹ́ tó ẹgbẹ́ àdúgbò ìwé lórí láti fi tó fi ìyàwó mẹ́ta lọ àti ìyá ìyá rẹ̀ àti bàbá àtọ̀gbọ̀n obìnrin ìyàwó mẹ́ta ìyá ìyá bàbá ọmọ obìnrin àti àǹtí rẹ̀. ẹni tó sọ àwọn tó sọ láì ní ìgbàgbọ́ ìgbà ìgbà ìyàwó mẹ́ta àbí ìyá ìyá àbí bàbá àtọmọbìnrin mẹ́ta àbí. Kí ni àwọn ẹgbẹ́ ọjọ́ ẹgbẹ́ wọn? Ṣé bàbá ẹni tó bá láti wọ́n fún mi wọ́n? Ṣé ìwé lọ, ó ti mọ̀ sí àbáwọ̀ ìyàwó mẹ́ta nítorí kí orúkọ ọmọ wa ìyá ń kọ́ wọn lọ wá sí nítorí kí orúkọ ọmọ wa. Máa mú obìnrin mẹ́ta ló wá sí ìgbà bẹ́ẹ̀ àti. àtúntò ìlẹ̀ nígbà kàkà tẹ́lẹ̀ ní àbúgbọ́n mú mọ́tò ní ọ̀sẹ̀ èèyàn kẹ́kú ọ̀sẹ̀ bàbá rẹ̀ bàbá ń bọ́. ẹnìkan kú ó fi bàbá bàbá rẹ̀ àti ọmọ obìnrin ẹyọ kan. Wọ́n bá ti wà tọ́mọ bá tó wà oṣù bàbá ti kú náà ọ̀nà mẹ́ta àbárí kàló kù. Wọ́n ní yóò jẹ ogún sàkóso fún ara ẹ̀dá ìdílé. Ìdáwọ́ yóò jẹ ogún tó níye nìkan. Ìdáwọ́ tó bá jẹ ogún tó níye tẹ̀ka rẹ̀ tó sọ bá tún wá tẹ́kùn ìrẹ́ tó padà sí ọ̀gbẹ́. Náà ló bá ń bá lọ ẹ̀ka tó kú ni. Kíláà ló fi rẹ̀. Bàbá bàbá ọmọ obìnrin kan àti ọmọ obìnrin kan àti ìyàwó àti ilé kan ọmọ ìyá ìlẹ̀ fún ẹgbẹ́ kan ìyá ló pa ọmọ àti ẹ̀kọ́ sínú arúgbìnrin bàbá àbí bàbá bàbá àti ọmọ obìnrin kan àti ọmọ obìnrin kan àti ìyàwó àti iye kan ta ló mọ̀ alábìtẹ̀lẹ̀ bàbá bàbá ọ̀rọ̀ ọmọ obìnrin kan ọmọ àgbà ọmọ ọmọ obìnrin kan àwọn ọmọ àgbà náà ó máa gba àdúgbò nígbà ẹ́ ó máa gba wá wá ó máa gba wá wá láti jẹ́ òṣèlú ìyàwó àwọn ọ̀rọ̀ ìdíyè kan ẹgbẹ́ ìyẹ̀kọ̀ nígbà ẹgbẹ́ ìyẹ̀kọ̀ nígbà lórí pé láti ètò ẹgbẹ́ mi ní àyè ẹ̀ka àkọ́kọ́ tá a kú ní ìgbéra ara nígbà mi ní ẹ̀ka fún bàbí. ogún tí ò ní. Àwa ní afúnfà mẹ́ta la ní. Alákọ̀ọ́kọ́, àlẹ́ afúnfà fún Yorùbá. Àlẹ́ afúnfà fún Yorùbá ti fẹ́ pé fàáfúgbà yíyẹ sí ara rẹ̀ ìbẹ̀rẹ̀ tó ṣe ní ọ̀pọ̀ ọ̀gbìn. Àwa nílé ìyàwó náà máa ń bẹ̀rẹ̀. Àwọn obìnrin tó máa ń lọ. Àwọn obìnrin tó máa ń ọkùnrin náà máa ń jẹ́ ọkùnrin bẹ́ẹ̀ yá nínú ogún ọkùnrin náà máa ń jẹ́ àtúbìnrin kan ló lè jogún àlàáfọ́bátò mìíràn afọ́bátò mìíràn ní ó lè kó gbogbo ogún tó bá dé tó nìkan ló wà jẹ́ sẹ́nẹ̀ bọ̀ ní ìgbà yìí pálẹ̀ obìnrin náà ẹni tó sọ ọkùnrin wo ni ò lè jẹ́ àlàáfọ́ ẹgbẹ́ òní jẹ́ ìrẹ́lẹ̀ àti ilé agbọ́bá ti rẹ̀ ṣe bí a ti ọwọ́ bá fún òkú tí ò ní ìyàwó tí ò ní ìyá tí ò ní ní bàbá rẹ̀ gbogbo gbogbo ẹ̀ ẹnìkan nínú àwọn obìnrin tó ní ìlú ní orílẹ̀ àlọ́ àtọ́bà tó ní. Sáà, ẹgbẹ́ ògbógun ti ẹ̀rọ, fáàlù náà ọkọ ọjà tó ní kí ọkọ ọkọ bá ẹni kejì yìí nínú wọn náà lè jẹ àlà àtọwà ọgbà ìdá àwọn ẹgbẹ́ iye kan rẹ ló fọ ọmọ ẹ̀yà rẹ ojú tó ń bẹ ní ẹni dáńtà láti bá tó kọjá tó tó yẹn bá dáwọ́ ọ̀pọ̀ ẹ̀yọ́ lórí orí. Àdájú tó ní ogún tẹ tó bá tẹ̀sán ẹni lórí. Èèyàn dúró ní èèyàn kó àpò ọmọ ọkùnrin lẹ̀. Ìlẹ́sọ̀tọ̀ láti rí. Kò ní lábẹ́rẹ́ àrẹ̀ ló pẹ̀lú bàbá pẹ̀lú bàbá bàbá. Kí ló máa bọ́ ní àyà ẹni tó gbé ojú lọ lẹ́nu ìlú. Kòkà ẹ̀kọ́ mi bẹ̀rẹ̀ ẹ̀ ṣe ẹni áàpù gbogbo kúrò àbẹ́tẹ̀ kòkà. Tolóṣẹ́ tẹ̀lé jẹ́ àlà afọ́fá fún. Ẹlẹ́ẹ̀kejì ni àlà afọ́fá fún. Ìyẹn máa wáyé láàárín ọmọ ọkùnrin àti ọmọ àbọ̀mọ ọkùnrin ọmọ ọmọ ọkùnrin àti ọmọ ọmọ obìnrin lágbègbè ìsìnyẹn fún òfin ọmọ ọkùnrin lẹ òfin ọmọ obìnrin rẹ kí ni àwọn obìnrin jẹ lẹkùn lọba tó lẹ àfẹrẹ ọmọ ìgbẹ́ ní ìsìn ọkùnrin ti wà lẹ́gbẹ̀ẹ́ ọmọ ìyá rẹ lọ́kùnrin gbogbo ọmọ obìnrin yẹn ní òdíje mọ́ dáríkọ̀ ọkùnrin kọ̀ obìnrin lọ́kọ̀ ọkùnrin ó gbóyè lọ́kọ̀ méjì ìyẹn ló bàbá ẹgbẹ́ ìṣẹ́ lásòkè ọmọbìnrin mẹ́ta ní ẹgbẹ́ ọmọkùnrin méjì tọ́wọ́ bẹ́ẹ̀ tó ní ẹgbẹ́ lásòkè láti tún lé méjì àwọn ọmọ yẹn ní ẹ kọ ọ̀kan mẹ́ta ní méjì àbí àwọn ọkùnrin yẹn nílò méjì méjì. Nítorí ẹ̀ bá wọn bẹ̀rẹ̀ láti ní àlọ́ àkọ́kọ́ lórí ṣe wọ́n ti ta wọn ní ọ̀nà ìdúró àìní káwá pẹ̀lú bẹ́ẹ̀ káwá pẹ̀lú bẹ́ẹ̀ náà lọ́pọ̀ ọmọ náà bẹ́ẹ̀ náà máa yọ lọ́kùnrin àti lóbìnrin gbogbo ọmọbìnrin náà ní iye máa tọ́ máa yọ ọmọ ìwà ìdíje pàtàkì àti bẹ́ẹ̀ náà lọ́pọ̀ bàbá ní abẹ́ àlàáfà. Ẹlẹ́kẹ̀ẹ́ta ni àlàáfà. Èyí ò máa ń yí láàrin ọmọ òkú lóbìnrin àti ọmọ ìyàwó lóbìnrin. Tí ọmọ òkú lóbìnrin bá jẹ́ ọmọ náà ìyókù ọmọ ìyókù lóbìnrin ló gbà lọ́wọ́ bẹ́ẹ̀. Bí èsì ìjàmbá tó ń bẹ̀rẹ̀ ọmọ ìyókù lóbìnrin nígbà bẹ́ẹ̀ ni ọmọ ìyàwó ọmọ bàbá òkú lóbìnrin nígbà tí ọmọ òkú bá jẹ́ ọmọ ìyókù lóbìnrin. أنا غير تعبير اليوم دائما نعمل على حج حبيب على حج كما جاء الحج أبو عثمان كما هذا كما جاء الحج موجود لا ترى الجاب من الوجود أبو عبد

أضاف الله الحج أيوة طيب. سلام عليكم الجماعة أيوة جاكا فلوس الحج àwọn olókùn ní méjì àlè sínú alákọ̀ọ́kọ́ ajínúfèrè máa ń ẹni tí ò ní jẹ rárá tani ó máa lákòókò yẹ inú ẹni tó náà lè fi ogún lọ ṣùgbọ́n àti búlọ́ọ̀kù pẹ̀lú ogún ilé ìfèrè jẹ ayọ̀ bàbá bàbá nígbà tí bàbá bá ti wà pẹ̀lú búlọ́ọ̀kù tani bàbá bàbá àgbẹ̀lẹ́ èyí. ọmọ ọkùnrin òkú káàkiri ọmọ mọ́tò ọmọ òkú ní ìlọ́pọ̀. Ìyẹ̀kọ́ tó tó lè kọ́ tẹ́lẹ̀ ọmọ ọmọ ẹ̀kọ́ láti àwọn akọ́kọ́ bí àti àti. Àyà àlefa ìyá gẹ́gẹ́ ájú ẹ̀yìn máa ń lò nígbà rárá. Agbẹ́yà wà lọ́wọ́. Ìyá òkú ti sàn ẹ́ tó bá wà ìyá ìyá òkú ìyá ìyá bàbá. نزل حد الحرمان ألا يتنبه حد الأبطال أبلغ من أسرع يكون كل أنا أنت òkàjẹ́ kó ń jẹ́ owó jẹ tó yẹ ní ẹgbẹ́ jẹ tí ó fẹ́ ní òkú tẹ̀lé tó bá jẹ nígbà tó ti wà ń bẹ̀ ọ̀rọ̀ àbúrò kẹ̀yàn jẹ́ hajj nàìjíríà àgbẹ̀dúró مسلما حاكم الصوت Àbúrò ilé náà ní ìdíjọ́. Ẹ̀yẹ́ tó ń bá ti rà bí báwo, lábẹ́ tí ó pa àwọn. Ayah, और ये चीज एक से आगे की बात हम अपने बारे में आया तो मत और बात बात यार यार मैं ये बात कर रहा ये तो बात और मैं लोग लोग हैं या वो तो ये चीज हम बात की बात नहीं और मैं यार जवान रात को अभी बताऊं बात हुआ मुझे तो भगवान होगा yẹn á tẹ̀lé ájúbù lọ́wọ́ ó kọ́ sí lájọ pé iye tí ó yẹ kó jẹ kó jẹ kó tún kù iye tí kò ní jẹrà gbogbo àwọn ọ̀gá yẹn láti ṣe sí àlàyé fún wa lẹ́yìn ẹ̀kọ́ lẹ́yìn ilé ìjọba ẹ̀kọ́ nígbà tó nígbà tó ní ìṣe ọlọ́run tó ní ẹ̀ka mi ká lọ ní ìgbà tó náà nígbà bá ń kọ́ ẹgbẹ́ ká máa fi láti mọ ìlú ẹgbẹ́ tí a fẹ́ sọ. Tọ́jú àwọn ẹgbẹ́ rẹ̀ náà kí ni wọ́n fi inú ọmọ tó ń sọ yìí. Tó bá wá láyé tó bá wáyé sí àtẹnudà bẹ́ẹ̀ àtẹnudà ní àkọ́kọ́ yìí. Ọ̀dọ́ ẹ pé ìyẹn ló fẹ́ di ádáyà nígbà tó gbé ìlú. Ìgbà pé ìjókòó yẹn fẹ́ ti ti mọ̀ ní. Bọ́ọ̀lù kò ní àwọn àdúgbò tó ń sọ nígbà tó ń sọ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bá tó lè gbé orúkọ látọ̀kọ̀ wà lóṣù kẹta yẹn kálẹ̀ látọ̀kọ̀ gbọ́. torí ìyá ní bíi tẹ́tẹ́ àgbà tẹ́tẹ́ kẹ́lẹ̀ ní ìgbà tó ẹ̀ tó tún ta wọ́n tó wá gbọ́dẹ̀ kẹ́lẹ́ bọ́dẹ̀ yà tó tún ta ó ti وذل المتابعة لا يمكن أما يقول في من جاء به حال على فإن بعض المسلمين يحمل تقام الألفاظ من الشيطان يقول في وراء وراء وراء آداب وعملات اليوم من أكل láàbí èlé tàbí ayọ̀ nígbà àwọn ọmọ tó náà lọ òun tó ti fi ti dàgbà òun ló ní fún ara ọ̀tá